الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah Ta'ala tó jí wa sáyé jí wa sáyé tí kálukú sáyé wa láàárọ̀ yìí àbí Ọlọ́run ọba àlekè ọlá kó má dá wa sí fún ìyàjẹ kó ṣàánú wa dáadáa yìí tó ti ṣe fún wa k'Ọlọ́run má jẹ́ kọ́ kankan ó bàjẹ́ ńbẹ̀ àlékún dáadáa Ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa.

tí ilé ìtẹ̀wé Darussalam tó gbé jáde hadith number fifty nine and sixty inshallah ta'ala aláàmú láàárọ̀ yìí hadith ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́ta hadith àti hadith ọgọ́ta ó lọ báyìí pé inna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam qala li ashajji abdul qais inna fika khoslataini yuhibbuhuma allah alhilmu wal anaa hadithi tala 59 eh, nine lẹ́ẹ̀kan sí inna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam qala li ashajji abdul qais inna fika khoslataini yuhibbuhuma allah alhilmu wal ana hadithi yẹn wà nù trinity hadith two thousand and eleven two zero hadith number sixty òun inna allaha rafiqun yuhibbu rifqa wa yu'ti ala rifqi ma la yu'ti ala al-unuf lẹ́ẹ̀kan sí inna Allaha rafiqun yuhibbu rifqa wa yu'ti ala rifqi ma la yu'ti ala al-unuf ìtumọ̀ hadith ẹlẹ́ẹ̀kọ́ kàndínlọ́gọ́ta hadith number fifty nine sọ pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam sọ lè aṣáájì fún sàábì kan torúkọ rẹ̀ ń jẹ́ aṣáájì lákọ̀bù lèyìn ni tí ń pè ní òun ni àpèjẹ́ rẹ̀ àpèjẹ́ rẹ̀ ní al-ashaj abdulqais tó ń jẹ́ abdulqais kí lóò sọ fún anábì sallallahu alaihi wasallam sọ wípé inna fika dájúdájú ó ń bẹ lára rẹ̀ ó ń bẹ fún ọ khoslatayn ìwà méjì kan àwọn ìwà méjì kan ń bẹ fún ọ yuhibbuhum ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí àwọn ìwà méjèèjì náà púpọ̀ alẹ́hẹ́lmú alákọ̀ọ́kọ́ ni alẹ́hẹ́lmú ká sí ìtẹ̀mára wàlẹ̀ ànáàtù ká sí ìmáa pẹ̀lẹ́pẹ̀lẹ́ má máa kánjú. hadithi sixty sọ pé inna Allaha dájúdájú Allahu ta'ala rafiq aláàánú ni. tàbá ń bọ̀rọ̀ lọ́wọ́ padà ṣàlàyé yuhibbu rifqa ó sì nífẹ̀ẹ́ sí àánú púpọ̀ wa yu'ti ala rifqi Allah ta'ala máa ń fún ó máa ń fún yàn ní nǹkan hmm? ala rifqi lórí àánú náà la yu'ti ala al-unuf tí ò ní fún yàn lórí kí ni o lórí pé èèyàn ní ala al-unuf ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run àmọ́ ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ inṣàlá ta'ala ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yé rẹ̀. Ah, inna nabiyya wọ́n ní nínú hadith yìí àwọn ẹ̀kọ́ pọ̀ nínú hadith méjèèjì. alákọ̀ọ́kọ́ ń kan tó ń bẹ fún arákùnrin ní aṣáájì Abdul yìí sọ pé àwọn ìwà méjèèjì yìí ọlọ́run nífẹ̀ẹ́ a jẹ́ pé a gbọ́dọ̀ tẹ́tí bẹ́lẹ̀ ara láti gbọ́ ìwà náà Ah, ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹni bá ti ṣe ìfẹ́ ọlọ́run ọba ó di dandan kí ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ onítọ̀hún ìyẹn ni pé ẹ̀tọ́ ni fún Allahu Ta'ala láti fẹ́ràn rẹ̀ kí ni wàhálà kọ́kọ́ ní alẹ́hìlmù alẹ́hìlmù alẹ́hìlmù yìí àwọn àfáà fún onítùmọ̀ tó pọ̀ inú tùmọ̀ rẹ̀ òun náà ni àlàákìlù òun náà ni làákàyè wọn là fi máa ń pe àwọn onílàákàyè ní ashabul ahlam tàbí ulul ahlam wọn ni kùránì pè ní ulul àwọn náà là pè ní ulul albab ulul albab látara lub hmm? làákàyè ọpọlọ ọgbọ́n orí làákàyè apá àwọn afa wọn tù síbẹ̀ nínú tí wọ́n tún fún un ó ní alimaarufu. alẹ́dí yakunu bí káfí nọ́fsì àní dàwá ìlọ́gọ́dọ̀b òun náà ni dáadáa kan tó ṣe pé ó ma ń ká èèyàn lọ́wọ́ kù níbi àwọn tàbí ma ń dáni níbi àwọn tó lè máa fa ìbínú kò ní jẹ́ kéèyàn máa ṣe òun náà ni pé alẹ́hílmù ń bí ìrìn àfitù sí ìtẹ̀mára ìmúmára ìfaradà ẹni bá ní àmúmára tó ní ìtẹ̀mára tó ní faradà kò ní máa bínú wàlẹ̀ ànáàtú ó ní kìláàfù àjálà ìdákejì kánjú náà ń pè ní alẹ́ ànáàtú àtò àdà àtàrwì òun náà ni kéèyàn ó máa wòye sí nǹkan dáadáa kó ronú jinlẹ̀ lórí nǹkan kó má máa ṣe nǹkan pẹ̀lú ìkánjú kó máa farabalẹ̀ ṣe nǹkan kó máa wo nǹkan yẹn dáadáa. النظر في الأمور والعواقب قبل أن يقدم أن يقدم الإنسان في القول أو العمل لا يستعجل kéèyàn ó wòye sí nǹkan dáadáa kó gbé yẹ̀wò dáadáa kó wo sàkún ọ̀rọ̀ níbo lọ̀rọ̀ yìí ìpẹ̀kun ọ̀rọ̀ níbo ló lè já sí ṣáájú kó tó sọ gbólóhùn jáde yẹn làwọn Yorùbá ní yára gbọ́rọ̀ lọ́ra fèsì tàbí kó tó dáwọ́ lé nǹkan kò ní kánjú. àwọn àwa méjèèjì yìí ò ṣe pàtàkì fún mùsùlùmí ká ní faradà ká ní tẹ̀mọ́ra ká ní sùúrù ká sì ní àròjinlẹ̀ lórí níta bá fẹ́ ṣe ká má máa kàn jù ẹ̀rí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní àlà àjẹlẹ́tù nínú ṣètọ́n ìkánjú gan ọ̀bẹ̀ èṣù ló ti wá ẹ̀rí ìkánjú oríṣiríṣi nǹkan ni máa ń fà nínú rẹ̀ ní jàǹbá lójú pópó ìjàǹbá tọkọ ní o ìjàǹbá ti alùpùpù ní o ìjàǹbá kẹ̀kẹ́ ní o àti ìjàǹbá ẹlẹ́sẹ̀ náà ìkánjú àwọn máa ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alálùpùpù yẹn ni àwọn onímọ́tọ́sáíkù tí ó gbajúmọ̀ tá à ń pè lọ́kadà lásìkò yìí hmm? Boeing àwọn onímàṣíìnì tí ń gùn commercial motor cycle riders ẹ̀rí pé ìkánjú wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dá láàbọ̀ ara wọ́n kán wọn lẹ́sẹ̀ wọ́n kán wọn lápá wọ́n sì rán àwọn míì sí ọ̀run àpàpàǹdodo. a ti rí ọlọ́kadà kan ní òkè. Okay kan bẹ́ẹ̀ lu wá ń bí ti ń pè ní òkè alábòjútó kó tó di pé ìjọba bá ààrẹ lẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ọkọ̀ àjàgbé ìjò tá a mọ̀ sí tírélà tó gbajúmọ̀ sí tá a mọ̀ ń pè ní tírélà yẹn ọkọ̀ akẹ́rù àjàgbé ìjò yẹn ó ń gun òkè yẹn ọlọ́kadà yẹn ó sì lọ gbá <clears throat> ẹgbẹ́ ọ̀tún dráìvà dẹ́rẹ́bà ò lè rí níbi tó sáré lọ gbà bí mọ́tò yẹn ṣe rọra pààrà díẹ̀ báyìí <clears throat> ó sì kó sí abẹ́ mọ́tò yẹn pò ó ló tẹ orí ẹ̀ tó fọ́ dànù lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló kú mẹ́ látara ìkánjú èmi gangan fúnra mi <clears throat> mo gbé mọ́tò mo fẹ́ jáde ní orí ìtàkùn ọkọ̀ tí wọ́n ń bọ̀ wá dúró fún mi pé kí n ti lọ àṣọ ọlọ́kadà kan ti ń kánjú ó ti lọ gba ẹ̀yìn ọkọ̀ lọ́hùn yẹn tèmi ò rí kí n gbé mú síta ló ní kí n mọ́ sáré jáde níbi oríta yẹn kú ni mo kàn kan ọlọ́kadà Emi àti ẹ̀pẹ̀ kí ni mo á bíréèkì èyí tó tún wáyà mí lẹ́nu pé wọ́n tún fẹ́ máa bú mi ọkọ̀ dúró fún mi kí n kọjá ẹ̀tọ́ ti ẹni kó dúró lẹ́yìn ó ti gbé yọ so àwọn ọlọ́kadà wọ́n máa ni bẹ́ẹ̀ náà làwọn ọlọ́kọ̀ náà àwọn awakọ̀ pàápàá àwọn tí wọ́n bá ń rin ìrìn àjò wọ́n máa ń ní kinní kan tá à ń pè ní àfisùn tí wọ́n ń pè yóò ti wá wò wípé Kánò sí Èkó iye wákàtí báyìí lòun fẹ́ fi rìn ó lè wò pé wákàtí mẹ́wàá lòun ó fi rìn Kánò sí Èkó ten hours tó bá ti wá gbéra ní tí ò ní bóyá ó ti wá wò pé aago méjìlá òru ló ń gbéra ní Kánò yìí o hmm, méjìlá gbà tí ó bá fi dàgó mẹ́fà àárọ̀ òun ti débi báyìí gbà tí ó bá fi di aago mélòó kan ó yẹ kó òun ti dé Ah, ìgbà tí wàá fi ka aago méjìlá ọ̀sán kò ti dẹ́kọ̀ ààrẹ kìíní ni ó wà máa sáyò mọ̀ wá gólẹ̀ mẹ́sàn-án mẹ́wàá ni gbogbo bí tó ti yẹ kó fa ìjánu ọkọ̀ kó tẹ bírèkì kó mọ́ kọlù yàn kò ní gbọ́ kódà bó bá ń lọ láàrin ìlú àwọn wo àwọn ọkọ̀ tó ná Àbújá tó ná Kánò tí wọ́n ná Zaria Kaduna tí wọ́n máa ń kọjá ìlú wa bí tí wọ́n bá dé orí tí wọ́n bá kọjá fún torí pé wọ́n ń kánjú bẹ́ẹ̀ náà ni ní express ìyẹn ní ojú ọ̀nà nítorí pé wọ́n ti pilẹ̀ express ọ̀pọ̀lọpọ̀ ò jù òun ìjàmbá ọkọ̀ ń ṣẹlẹ̀ pé a ní sùúrù ni tá a sí àánú yẹn ní ọlá rọfíìk nítawọn fa àtúnṣí náà ní ọba pẹ̀lẹ́ lọ́lọ́run ń ṣe pẹ̀lẹ́ náà ẹni bá ń ṣe pẹ̀lẹ́ àánú ló ní fún àpẹẹrẹ ní ìsìn èèyàn ń gun ọkọ̀ àbẹ́yàn ń gun alùpùpù bóyá láàrin àdúgbò ò wá sáré àánú ló ní bóyá ládùúgbò yẹn wọ́n lè máa sin tòlótòló tó fẹ́ kọjá ń títì wọ́n lè máa sin pẹ́pẹ́yẹ tó fẹ́ kọjá ń títì wọ́n lè máa sin adìẹ tó fẹ́ kọjá títì wọ́n lè máa sin ewúrẹ́ àgùntàn tí wọ́n fẹ́ kọjá títì àwọn ọmọ kéékèèké náà wọ́n lè jánà wọ́n lè jánà ọmọ mi wọ́n lè má ṣeré pa fúrúrú àwọn kan sáré mi àánú ló ní pé kò mọ lè kọlu ìyàrá yẹn ládùúgbò ìyẹn ló fà á tí wọ́n fi ń ṣe speed breakers tá à ní bumps àwọn tí wọ́n máa ń ṣe sójú ọ̀nà yẹn láti jẹ àwọn ọlọ́kọ̀ àwọn awakọ̀ nípa láti ṣe pẹ̀lẹ́ tí wọ́n bá rìn ní àdúgbò àwọn títí àdúgbò wọn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò bá láàánú náà eré ní ọ̀sà ó bá wọ ọmọ kan kó jáde kó bòde òun ló mà pẹ̀lẹ́ ìṣe pẹ̀lẹ́ nǹkan àánú ni inú àdìsẹ́lẹ̀ kejì ọlọ́run ànábì wa ní innallaha rafiqun ọlọ́run ọba ọba pẹ̀lẹ́ ni ajẹ́ pé ọ̀kan nínú àwọn orúkọ ọlọ́run ọba ní arọ́fík yuhibbu rifqa ó nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó bá jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí mẹ́gbàá mi ànábì ní iná rifkọ ẹ̀rí kì í ṣe pẹ̀lẹ́ yìí <clears throat> ìṣe pẹ̀lẹ́ láyàkóònù fi ṣe ìn <clears throat> kò ní sí nínú nǹkan kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù ní sínú ilà zana yóò ṣe lọ́ṣọ̀ọ́ ni wọ́n ní pẹ̀lẹ́ là á pàmùkùrù pẹ̀lẹ́ hmm, pẹ̀lẹ́ là á ṣe kíni là á pàmùkùrù pẹ̀lẹ́ hmm. tí o bá ṣọ́ra yóò ṣe ra ẹ̀ léṣe màmú kùrù pẹ̀lẹ́ ìrù hmm, tó bá lé ní lẹ́pọ̀n yẹn ò fẹ́ pa wá gbàgbà ló ló fẹ́ pa yóò fò lọ ó tún ṣe ra ẹ̀ léṣe tàbí ku ẹ̀yìn àmọ̀ <clears throat> tá a bá farabalẹ̀ láti pa ikú ẹ̀yìn àmọ̀ àfọ̀ àmọ̀ àfọ̀ kókó omi ó dànù ikú tí ó tún lọ ẹ̀wọ̀n kan tí ó bàjẹ́ tó náà fi ní pẹ̀lẹ́ làápá mú kúrú pẹ̀lẹ́ anábì sallallahu alaihi wasallam sọ pé yóò tí àlàárí kí téèyàn bá ń ṣe pẹ̀lẹ́ tó ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run nígbà tọ́lọ́run ti fún ọ kò ní fún èèyàn bí èèyàn bá ń ṣagídí tàbí téèyàn bá jẹ́ ẹni tó mú nǹkan lè kókó ẹ̀rí náà iná ìṣàkíyèsí gbogbo àwọn tọrọ wọn máa ń jẹ́ pẹ̀lẹ́ gbogbo nǹkan wọn máa bọ́ sí ni nǹkan wọn máa bọ́ sí <clears throat> nítorí náà àwọn nǹkan wọ̀nyí wọ́n jọra wọn àlẹ́ ìtara ń ṣe fúnra wa ní ṣókí láàárọ̀ na àdéhùn yìí òun náà ni pé àwọn <clears throat> alákọ̀ọ́kọ́ kò ní àlẹ́hílímọ̀ ká nítẹ̀ mọ́ra ẹlòmíì mọ́tàmí sí mi lára lọ́rọ̀ ẹ̀ wọ́n sì ní mọ́tàmí sí mi lára òní wá sódò gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ni ó fẹ́ wọ́n dànù gbogbo nǹkan pátá yóò fẹ́ wọ́n dànù pélé sọ̀rọ̀ sí yóò fèsì yóò lòun èso ọmọ lọ lílọ gbèsè wá o wá gbèsè ọ̀rẹ́ bẹ́ẹ̀ nìkan nìkan ni pé ó ṣe yẹn àmọ̀túnmẹ̀ yóò sọ̀kọ̀ kò ní ní àmúmọ́ rárá kò ní ní gbogbo nǹkan pátá ni ó mọ̀ dá sí ta ló gbé síbí ìpá ni ó fi ta sọnù ta ló ṣe lé síbí yóò wọn dànù ni kò ní ní àmúmọ́ra eléyìí náà máa ń ṣẹlẹ̀ ni kódà nípa ó ṣe ọ̀rọ̀ ìjọba kò ṣe ọ̀rọ̀ ìjọba àtàwọn aráàlú ọgbà tá a bá Ah, ah. wà yóò bí aláàrífìkì ọlọ́run ọba òkùnkù fúnpá bá ṣe pẹ̀lẹ́ tá a ṣàgídí tá a rọra ń bẹ lọ́run ọba yóò fi lé wa lọ́wọ́ ṣùgbọ́n tá a rárá ṣàgídí a ṣe pẹ̀lẹ́ àwa náà lè fagbára gba nǹkan bóyá lọ́wọ́ ìjọba ni àbí lọ́wọ́ àwọn aṣáájú wa ọlọ́run ó sì máa wò wá yóò wá dá wa dá gidi wa ẹ̀ ká máa lò eléyà máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ iṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀tọ́ rìn ó bá rí lọ máa fa wàhálà ẹ̀yìn ọlọ́pàá ẹ bá ní gbé àwọn agbófinró tún fìyà jẹ ìran lórí ẹ̀tọ́ òun lẹ tún lù nígbà tó ṣe pẹ̀lẹ́ ìyá máa jìyà lórí ẹ̀tọ́ rẹ tó bá ṣàgídé sáwọn aláṣẹ ṣùgbọ́n tó bá ṣe pẹ̀lẹ́ tó ní sùúrù tó ń bẹ lọ́hùn fúnra ọlọ́run ọba ni ó yí ọkàn àwọn èèyàn yẹn padà síbi tí wọ́n lè ṣàánú wọ́nà ní tó ń wá yẹn yóò sì bọ̀ sí eléyàá máa ń ṣẹlẹ̀ láwọn campuses àwọn students pàápàá jùlọ yẹn ti ṣẹlẹ̀ láyé àwọn military but ó tún ṣẹlẹ̀ dì sí náà kódà tá a bá wò ó dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń fa ìjà tí máa ń fa ìdàrú tí máa ń fa dàrú dàpọ̀ tí ń fa gbọ́nmi sí omi òtó tó ń fa làásìgbò nílùú tí ń fa ìjà àìmọ́ ṣe pẹ̀lẹ́ yìí náà ni àìmọ́ lè ní sùúrù ni àìláwọn mọ́ra yìí ni ìkánjú yìí náà ló fà á tó ń kálukú bá ṣe sùúrù tí òsèǹ tí ń kánjú gbogbo nǹkan wa yóò máa bọ́ sí bó ṣe ní bó ṣe tọ́ àti bó ti yẹ ọwọ́ wa ó sì tẹ àwọn nǹkan tá à ń wá ní rọrùn ọlọ́run bá kó ṣàánú wa nínú àǹfààní tẹ ẹni tó bá ní ìmúmọ́ra yóò ní ẹni tó bá ní tẹ̀mọ́ra yóò ní ó ní pé yóò ní fàyàbalẹ̀ àti fọkànbalẹ̀ gbogbo ẹni tó bá yẹ pé pẹ̀lẹ́ lọ́rọ̀ rẹ̀ kò ní sí pákáleke nú ọ̀rọ̀ rẹ̀ ẹni bá ń kánjú gan ẹni náà ó rí pé pákáleke gbogbo gan rẹ̀ kò ní farabalẹ̀ ọlọ́run kó ṣàánú wa so lè jẹ́ nǹkan tá a fẹ́ ṣàlàyé fúnra ọ òun náà ló bẹ́ lómi ìdèdè irun gbogbo nǹkan rẹ̀ kan jù ní bó bá débi irun alápá sẹ́wọ́n aláǹdẹ́ ọlọ́pàá náà gánà lápá lápá lápá ó ti kírun tán nù pàápàá ni bó ń jẹun pẹ́rú kò ní farabalẹ̀ jẹun oúnjẹ yẹn ò ní tí sọ̀kalẹ̀ sílẹ̀ fún lóṣù ó fẹ́ tó ń ṣe kíní kan kí ni gbogbo wọn ẹlòmíì nílé kò ní sùúrù fún kò ní sùúrù fọ́mọ gbogbo nǹkan agídí ni gbogbo nǹkan ìbínú ni ọlọ́run ọba kò ṣàánú wa a sì rí àwọn obìnrin náà tó yẹ báwọn náà ọkọ ti mọ̀ wọ́n só níkanra yóò ra jókòó kalẹ̀ ni kò ní dáhùn mọ́mí nìyẹn bẹ́ẹ̀ náà la rí àwọn ọmọ nípa mọ̀mọ́ àwọn ọmọ ni pé ọ̀dọ́ ni wọ́n ẹ̀yìn náà sáàrí ewúrẹ́ tó bá bímọ ewu báwọn ọmọ ewúrẹ́ ṣe máa ń fò pọ́npọ́npọ́n káàkiri torí pé wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe ọyàn ya wọn ni wọn ò mú wọn ní kókó jẹ àwọn ọmọ náà wọ́n mọ̀ pé àwọn ò níṣẹ́ ṣe iṣẹ́ òòjọ́ àwọn àwọn òbí ni ó fa àwọn ní tí wọ́n jẹ ìdí nìyí tó fi jẹ́ pé kò sí ìròrí kí láká wá jíjẹ àti mímu ìròrí kéere láṣẹ ni wàhálà la fẹ́ fà ní ìyẹn ló fàdé pé àwọn òbí náà ní bùkátà sí àti ṣe sùúrù ká má lọ bínú torí pé lómi tó bá bínú yìí anátù yìí tá a sọ pé kéèyàn ó farabalẹ̀ wòye sí ohun tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí náà táwọn àáfàá sọ wọ́n ní kéèyàn máa wòye ànádọ́rú ẹ́ fi umúrì wàlá àwọ́kì káwọ àwọn alámọ̀rí ọ̀rọ̀ àti gbẹ̀yìn ẹ̀ kọ́bílá àyíkọ́ dámẹ́lẹ̀ ìsánú fi kọ́ọ̀lì àwìlẹ̀ àmẹ́rì láyé stọ́ọ̀jì ẹlòmí ó kàn kanjú yóò gbé ọmọ ẹ̀ṣí pé ìwọ ọmọ olórí ibú yìí ìwọ ọmọ rádaràdà yìí bó ṣe sọ pé ọmọ yẹn rádaràdà tí wọn lọ ikà kan bá lọ ṣàmì sí níjọ́ iwájú ọmọ yẹn wà á máa ẹ̀ ń gbà tó jẹ́ pé o ti fi kanjú ó ti fi àìní tẹ̀mọ́ra àìní sùúrù ó ti fi ṣépè fọmọ nígbà yẹn ọlọ́run kó la gbogbo àwọn ọmọ wa kúrò níbi gbogbo àwọn ìpè tá a ti fi kánjú tá a ti fi àìní sùúrù tá a ti fi àìṣe pẹ̀lẹ́ tá a ti fi ṣẹ́lẹ̀ wọn lórí ẹlòmíì látara àìní sùúrù látara ìṣe pẹ̀lẹ́ ọmọ rẹ̀ léṣe ó kẹ́ gba etí ẹ̀bà káǹdì ní gbáà bójú ọmọ yẹn ṣe di nǹkan mi nìyẹn bójú ọmọ yẹn ṣe ẹlòmíín ná ọmọ rẹ̀ ó ṣe ọmọ yẹn léṣe bẹ́ẹ̀ni nílé ìwé àwọn olùkọ́ pàápàá ilé àwọn ilé ìwé èyí tí ìṣe ilé ìwé àdáni ṣe àgbélé ìwé aládàáni àwọn èèyàn ń wówó ń bẹ wọ́n máa kẹ́ ọmọ bí ojú ni bílẹ̀ pé yẹn náà ò bá mú o torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá kẹ́ níbẹ̀ yẹn wọ́n padà dákẹ́ bàjẹ́ àwọn ò nífẹ̀ẹ́ wúlò fúnra wọn gbogbo nǹkan láàmú ṣe fún wọn hmm gbogbo nǹkan ayé làmọ̀ ń ṣe fún wọn bàbá tó ṣe pé ńgbà tóun náà lọ léèwé ó ṣánko ó roko mọ́kọ́ àtàdá lọ léèwé yóò ní mú àní kẹ ra fáwọn ọmọ kẹ gba gádínà kan tí ó mọ̀ báwọn ọmọ yẹn gé wọn ò ní já wọn yẹn ó fún pépà wọn ti gba ẹni tí ó mọ̀ ṣá pépà tí ó mọ̀ ṣá dọ̀tí ní skul wọn àwọn ọmọ nursery primary school nìyẹn o àwọn ọmọ secondary school nìyẹn o wọn ò ní jẹ́ wọn ṣá pépà yẹn wọn ti gba ẹni tí ó ṣá gbogbo ohun tí wọn ó ṣe wọn ti gbà níbi tí wọn ti wẹ̀ gbogbo ẹ̀ irú àwọn ọmọ yẹn tí wọ́n bá wá bára wọn láwọn ààyè kan tó ní bùkátà sí káwọn náà lò làákàyè wọn kò ní sí tá à ní native intelligence èyí tí wọ́n bàbá tó bí wọn tó fi survive èyí tí ìyá tó bí wọn tó fi survive yóò wá rí pé ọmọ rẹ ó wà mọ mọ́nítọ̀ rẹ kiri lórí fóònù ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí millionaires multimillionaires àtàwọn alágídí millionaires àwọn alágídí millionaires tí mo ṣàlàyé ń jẹ́ sí kò ní ṣùgbọ́n ṣe bí ẹni tó ní onígbèrágà ẹni tó ṣe pé gbogbo annual income ẹ̀ less than a million ó lọ fọmọ sílé ìwé tó jẹ́ pé ó ń san about three hundred thousand four hundred thousand two fifty thousand per per per term annual income ẹ̀ ò sì ju one million lọ òun náà fẹ́ onígbèéraga nìyẹn tánàbí sọ sallallahu alaihi wasallam pípé àtàlákà almustakbir tó ń ṣe ìgbéraga lúrú ẹnìyẹn náà ní ìsìn nígbà tó bá bímọ tí irú àwọn ọmọ yẹn jáde tó dé yóò jókòó kalẹ̀ ìwọ ló ràn ṣe wàhálà fún tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ irú àwọn ọmọ yẹn bí wọ́n fún ní five hundred thousand naira tí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ fún báyìí tí ń gbà lóṣù kò lè tó kí ló ń fẹ́ fowó yẹn ṣe bó o sì ní iṣẹ́ àdáni iṣẹ́ kan ló dálẹ̀ fún ẹ pé kó máa ṣe owó kó máa tajà owó àkọ́kọ́ tó rí káàtì wọgàn òfẹ́ gùn rí ló lọ rà mẹ́ńtẹ́nánsì nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa láti fi àyè mọ́ ní àròjinlẹ̀ lórí ìgbésí ayé wọn láti fi ọ̀rọ̀ tí mo sọ lọ́bẹ̀ ẹ má gbàgbé mo ń sọ̀rọ̀ nípa ìmọ̀ kánjú nípa ọmọ hmm, ẹlòmíì ó fẹ́ kọ́ ọmọ òun ó graduate at the age of fourteen years yóò kánjú ọmọ yẹn bá di wà nọ́ọ̀sì yìí nìkan gbé fò ti dé primary one láti primary one ó ti gbé fò sí primary three ọmọ ń sí ó wà intelligent lóòótọ́ mọ̀wé pa ó ti dé primary five four ó ti bọ́ sí secondary school ọmọ wà wọ yunifásitì nígbà tíjọba láwọn ò gbà àwọn ọmọ kékeré ó tún lè lọ yí ọjọ́ orí ẹ̀ ju ṣèwé sí tọmọ bá dé yunifásitì ọmọ tí ò ní làákàyè kan yóò lọ jẹ́ nǹkan tí yóò lọ ẹgbẹ́ òkùnkùn látara ìkànjú àmọ́ kànjú tẹ́yìn bá dé mọ́tà ọ̀pọ̀lọpọ̀ kánjú lárí ibi tí wọ́n ti ní kẹ́ẹ̀tù àwọn èèyàn nítò à ń lọ mìíràn ẹ dúró de tí ó gbé yín lọ àwọn èèyàn ní wọn rìnṣẹ́ lọ́nà à ń lọ sí arọ́fà láti mìíràn ẹ dúró de ọkọ̀ irọ́ ti lọ afẹ́ kò láàárọ̀fà lọ sí musdalifa àwọn èèyàn ní dúró wọn á da gbogbo ètò ń rú gbogbo ó wá dàrú mọ́ra àwọn tó wá farabalẹ̀ gan tí wọ́n wọkọ̀ wọn òníjọ́ kọ̀ wọn rìn lẹ́yìn tíjọba ti ṣètò tí gbogbo nǹkan lọ́mẹ́lọ́mẹ́lọ́ hmm? mo wà ní Mínà níbi tí wọ́n kọ́ wá sí kì í ṣe àwọn tó wà ní ìmú ga àwọn tí wọ́n wà ní kíláàsì ga àwọn tí wọ́n wà ń bẹ̀ náà àwọn èèyàn ń bẹ̀ náà wọ́n tó wá fẹ́ wẹ̀ ọmọ nàìjíríà àwọn ọmọ yorùbá tí mo rí àwọn èèyàn tó bá ẹrù ẹni yóò kàn kan jí yóò lọ wájú mo ń sọ ah, fẹ́ nìkan mo náà múlẹ̀ fẹ́ tó ní àṣẹ tọ̀ síbẹ̀ yẹn mo ní títọ̀ bí ibò oníwà kúrò mẹ́ fúnra wọn sì kí ló ń gbé èmi ni mo ń sọ yẹn lọ jáyàn lẹ́bọ̀ subhanallah ní nǹka látara ìkànjú kò wọ́n farabalẹ̀ so eléyìí ṣe pàtàkì ọlọ́run ó ṣàánú muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀rọ̀ rẹ̀ tó sọ ní iná rí kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyà kónú fi ṣẹ́ kò ní wọ́n kankan ilà zanahu yóò sì lọ́ṣọ́ ni wọ́n là yóò ń za òwìn ṣe yìí a ní fàáyọ kó nù kankan ilà ṣàánàwó àfi kó ba nǹkan yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa náà tá à ń ṣe àlàáfà tá a fẹ́ kọ́ kí wọ́n fẹ́ nímọ̀ ẹ̀sìn àmọ́ kánjú a ní gbogbo nǹkan tá a lọ sí yóò bá dòdò kọ́lọ́n kò ṣàánú wa kọ́lọ́n kò gbà fún wa dáadáa wa ọlọ́mọ ìjì jẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún nìkọ̀ọ̀kan wa àtàwọn àtẹ̀yìn jábà níbi wọlé ọ̀la jábà níbi wọlé ọ̀la má jà wà lẹ́yìn ànábì wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.